àwọn ọ̀rẹ́ àti alábàáṣiṣẹ́pọ̀ ìjọ Joyce Meyer ló ṣe onígbọ̀wọ́ ètò tó kàn báyìí. Jésù wá láti gbà wá là kúrò lọ́wọ́ agbára Sátánì ó ní agbára ṣùgbọ́n àwa ní agbára àti àṣẹ ìyàtọ̀ sì wà nínú ẹ̀ ẹ wò ádámù ní àṣẹ lórí ọgbà náà kò sì lò ó nígbà tí ọ̀tá wọlé wá tó sì tàn wọ́n jẹ ó gbà á wọlé màá sì fi hàn yín nínú ìwé lúùkù orí kẹrin tó bá yá níbi tí sátani ti sọ fún jésù gangan wípé màá fún ẹ ní gbogbo àwọn ìjọba wọ̀nyí nítorí pé wọ́n ti fi wọ́n fún mi mo sì lè fi wọ́n fún ẹnikẹ́ni tí mo bá fẹ́ ẹ ta ló fi wọ́n fún ádámù ni ádámù ni ṣùgbọ́n jésù wá láti fi sí ipò rẹ̀ kó sì gbà wọ́n padà kó sì fi wọ́n fún àwọn ọmọ rẹ̀ ṣùgbọ́n a ní láti mọ òtítọ́ kí òtítọ́ yìí bá a lè fún wa ní òmìnira. ìṣẹ̀dá ti èṣù ni irọ́ pípa òun sì ni bàbá àwọn irọ́ ẹlẹ́tàn ńlá. bíbélì sọ wípé ó ń rìn káàkiri bí kìnìún ti ń bú ramúramù ó ń wá ẹni tí yóò pa jẹ. pétérù kínní orí karùn-ún ẹsẹ̀ kẹjọ ó ń rìn kiri bí kìnìún ti ń bú ramúramù ó ń wá ẹni tí yóò pàjẹ́ ẹ ò lè rí pẹ̀lú ojú yín ṣùgbọ́n ẹ lè rí iṣẹ́ ọwọ́ rẹ̀ ẹ sì tún lè ní ìmọ̀lára ipa rẹ̀ ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín nígbà tí ẹ̀yin àti ọ̀rẹ́ kan tàbí ẹ̀yin àti ọmọ yín kan tàbí ẹ̀yin àti ẹni tí ẹ fẹ́ nígbà tí ẹ bá dìde tí gbogbo nǹkan sì ń lọ dáadáa nígbà náà tí ẹ bá sọ nǹkan táwọn náà sọ nǹkan tẹ́ ẹ sọ nǹkan táwọn náà sọ nǹkan tẹ́ ẹ sọ nǹkan táwọn náà sọ nǹkan tẹ́ ẹ sọ nǹkan táwọn náà sì sọ nǹkan. báyìí ní òjijì tí ẹ bẹ̀rẹ̀ sí ní jà tí gbogbo yín sì pàdánù àlàáfíà yín tínú sì ń bí gbogbo èèyàn tẹ ẹ bínú lọ tí àìní ìdáríjì àti ìkorò wá wà tí ẹ ní inú ríro àti orí fífọ́ àti ìrora ọ̀pẹ́ ẹ̀yìn tẹ́ ẹ sì ní èrò burúkú látàárọ̀ dalẹ́ dájúdájú ẹ ò rò pé ọlọ́run nìyẹn o torí jésù sọ pé mo wá kí ẹ bá lè ní àlàáfíà àlàáfíà mi ni mo fi fún yín mo wá kí ẹ bá lè ní ìyè kí ẹ sì lè gbádùn ayé yín kí ẹ bá lè rìn nínú ìfẹ́ ohun tó tóbi jù lágbàáyé ni rírìn nínú ìfẹ́ torí náà a ní láti ṣọ́ra gidi fún ìjà a ní láti ṣọ́ra gidigidi fún àìní ìdáríjì ìgbàkigbà tí ẹ bá gba àìní ìdáríjì láàyè láti dúró nínú ọkàn yín ẹ̀ ń ṣí ilẹ̀kùn fún ọ̀tá ni o ẹ ń ràn án lọ́wọ́ ẹ má jẹ́ olùrànlọ́wọ́ èṣù. Hmm. Ǹjẹ́ ní òye iye àwọn Kìrìsìtẹ́nì oníbínú tí ó wà? Ọlọ́run mi ò. <laughs> Mo sì nífẹ̀ẹ́ yín ṣùgbọ́n ṣé ẹ mọ iye àwọn ènìyàn tí wọ́n wà níbí lálẹ́ yìí tí wọ́n ń bínú sí ẹnìkan? Tàbáwọn tí wọ́n ń wò mí lórí móhùnmáwòrán. Tẹ́ ẹ sì ń rò wípé ẹ ní ìdáláre nínú ìbínú yín. Ṣùgbọ́n irọ́ ni bẹ́ẹ̀ ni ẹ lè ní ìdí kan láti bínú ṣùgbọ́n ẹ ò ní ẹ̀tọ́ láti wà bẹ́ẹ̀ yẹn. ìyàtọ̀ wà láàrin ìdí àti ẹ̀tọ́. ẹ ẹ kí ni ìtumọ̀ pé mi ò ní ẹ̀tọ́ ẹ jẹ́ kí n bi yín ní ìbéèrè kan. ǹjẹ́ ọlọ́run ní ẹ̀tọ́ láti dúró nínú ìbínú sí wa? àbá ẹ má jẹ́ kí n sọ̀kalẹ̀ wá síbẹ̀ yẹn o. àní ǹjẹ́ ọlọ́run ní ó ní ẹ̀tọ́ ó ní ìdí láti dúró sínú ìbínú sí wa láti dà wá síta láti má tẹ́wọ́ gbà wá láti kọ̀ wá sílẹ̀ ṣùgbọ́n kò ṣe bẹ́ẹ̀ kò ṣe é bíbélì sì sọ pé a ní láti nífẹ̀ẹ́ àwọn ọ̀tá wa láti fi hàn pé a jí ọmọ bàbá wa tí ń bẹ ní ọ̀run kì í ṣe nítorí pé ó dùn láti ṣe ṣùgbọ́n torí pé à ń ran Ọlọ́run lọ́wọ́ láti gbìyànjú mímú ìgbàlà wá sí ayé iyọ̀ àti ìmọ́lẹ̀ la ǹjẹ́ ẹ̀ mú kí ẹnikẹ́ni pòǹgbẹ fún nǹkan tí ẹ wọnú ibi tó ṣókùnkùn kan ṣé àwọn ènìyàn lè sọ wípé nǹkan kan yàtọ̀ nípa yín kò dáa tó láti máa lọ fi ìdí kékeré yín jókòó sórí àwọn ìjókòó ilé ìjọsìn lọ́sọ̀ọ̀sẹ̀ kẹ́sì lérò pé ẹ ti gba àmì ìtẹ́wọ́gbà ti àárọ̀ ọjọ́ àìkú yín lórí òǹkà ọjọ́ ti ọ̀run ìyẹn ò dáa tó gbogbo wa la pè láti ṣe ìrànlọ́wọ́ mímú ìbára àgbáyé ọlọ́run ṣe a pe àwọn kan láti ṣe ní ọ̀nà tí mò ń ṣe yìí ṣùgbọ́n gbogbo wa ni a pè láti ṣe pẹ̀lú ayé wa gbogbo wa ni a pè láti ṣe pẹ̀lú ayé wa. àwọn ìṣesí sátánì ọlọ́run ni ó dáa ṣùgbọ́n kì í ṣe ẹlẹgbẹ́ ọlọ́run ìwé òwe orí kẹrìndínlógún ó ní ìgboyà láti lòdì sí ọlọ́run ó sì kẹ́gàn òtítọ́ jòhánù orí kẹjọ a fún ní agbára tó lópin ìwé Jóòbù ló sọ eléyìí fún wa Ọlọ́run sọ fún bí ó ṣe lè lọ jìn tó láì kọjá ibẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé tí ẹ bá ní ìṣòro tí ẹ ò ní òye rẹ̀ ẹ ò ní láti bẹ̀rù tẹ́ ẹ bá ní ìgbàgbọ́ yín nínú Ọlọ́run tẹ́ ẹ sì rìn níwájú Ọlọ́run pẹ̀lú gbogbo ipá yín bíbélì sọ wípé ààbò kan wà lórí wa àti pé ọlọ́run ò lè gbà kí ohunkóhun tó tóbi jù fún wa láti ṣàkóso wá sórí wa ṣùgbọ́n pẹ̀lú gbogbo àdánwò ní dédé àsìkò náà ó máa ń sábà pèsè ọ̀nà àbáyọ fún wa ni. ó máa ń díbọ́n bíi áńgẹ́lì ìmọ́lẹ̀ kọ́ríntì kejì ó ní àṣẹ lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀mí òkùnkùn éfésù orí kẹfà ó lẹ́tọ̀ọ́ láti jalè láti pa àti láti parun jòhánù orí kẹwàá ó ń darí gbogbo àwọn tí wọ́n ń gbé níta ààbò ọlọ́run kì í sì ṣe àwa aleluya éfésù orí kejì mo sì nífẹ̀ẹ́ eléyìí ó máa ń túbọ̀ wá àsìkò tó dára láti dán wa wò lúùkù orí kẹrin ẹsẹ̀ kẹtàlá lẹ́yìn tó parí gbogbo àdánwò rẹ̀ pẹ̀lú jésù lẹ́yìn náà ẹsẹ̀ kẹtàlá lẹ́yìn tí jésù borí ìkọ̀ọ̀kan nínú gbogbo àwọn ìdánwò náà ó wá sọ pé èṣù sì fi sílẹ̀ láti dúró di àkókò tí ó bá tún wọ̀. abba mo rò pé a nílò eléyìí. ó ń gbìyànjú láti fi òtítọ́ nípa Ọlọ́run pamọ́ ó ń ṣe àwọn ìlérí ayédèrú tí kò lè múṣẹ ó ń pa ọ̀rọ̀ Ọlọ́run dà láti lè bá ìpinnu tirẹ̀ mu eléyìí tí mo sì fẹ́ràn jù rèé ìwé ìfihàn orí ogún ẹsẹ̀ kẹwàá ó máa jìyà àtúbọ̀tán tó tọ́ sí i. <laughs> mi o a ní ayẹyẹ tó ń bọ̀ lọ́nà o. abájú èṣù tí ó ń tàn wọ́n jẹ mo wà ní ìfihàn orí ogún ẹsẹ̀ kẹwàá abájú èṣù tí ó ń tàn wọ́n jẹ tí ó sì mú wọn ṣìnà lọ síbi tí kò tọ̀nà sínú adágún iná tí a fi imí ọjọ́ dá níbi tí ẹranko náà àti wòlíì èké náà wà tí wọn yóò máa joró tọ̀sán tòru láé àti láéláé àmín. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọ̀tá kan nìyẹn tí a ò ní láti gbàdúrà fún. ó dáa báyìí ọ̀rọ̀ ọlọ́run ti kọ́ wa láti tako èṣù ẹ ò sì lè jẹ́ aláìnítara àti aláìjáfáfá kẹ́ ẹ sì ṣe yẹn. ó jẹ́ ìwà ìfẹ́ inú wa láti sọ pé rárá sátánì òpùrọ́ ni ẹ o tàbí ó kéré jù láti rò bẹ́ẹ̀. ọ̀tá lásán nìyẹn. a ní láti mọ ọ̀rọ̀ Ọlọ́run dáadáa láti lè dá àwọn irọ́ Sátánì mọ̀. ọdún mélòó ni mo fi gba èṣù láàyè láti sọ fún mi wípé mi ò lè já mọ́ nǹkan kan rárá àti pé níṣe ni màá ní ìgbésí ayé tí kì í ṣe ojúlówó nítorí pé bàbá mi ti fipá bá mi lò pọ̀. mo sì gba ìyẹn gbọ́ nítorí pé mi ò mọ nǹkan mìíràn ṣùgbọ́n báyìí mo mọ̀ báyìí mo mọ̀ wípé nǹkan tó ṣẹlẹ̀ sí mi ní kékeré kì í ṣe ẹ̀bi mi àti pé kì í ṣe pé mi ò ní gbé ìgbésí ayé ojúlówó nìkan ṣùgbọ́n mo lè gbé ìgbésí ayé tó dára ju nǹkan tí mo lè ní tẹ́lẹ̀ lọ àti pé ọlọ́run lè lo nǹkan tó ṣẹlẹ̀ sí mi láti ran àwọn ẹlòmíràn lọ́wọ́ wípé ó fún mi ní ìlọ́po méjì fún gbogbo ìṣòro mi wípé òun ni olùdáǹdè àti olùràpadà wa. ṣùgbọ́n mo ní láti jà fún nǹkan tí mo gbàgbọ́ báyìí àní mo nílò láti dúró ṣinṣin kí n sì jà fún un. orí mi ò mọ́ gbé lábẹ́ àjàgà ìdánilẹ́bi àti ìtìjú àti ìdálẹ́bi. ó sì jẹ́ ìkan nínú àwọn ìṣòro ńlá tí mo ní fún ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọdún. mi ò tiẹ̀ mọ iye ìgbà tí mo sọ lóhùn òkè jáde pẹ̀lú ẹnu mi pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run èmi ni òdodo ọlọ́run nínú kristi jésù àti sọ mí di ọ̀tun pẹ̀lú rẹ̀ nípasẹ̀ ẹ̀jẹ̀ kristi jésù mi ò sì ní gbé lábẹ́ ìdálẹ́bi láti bá àwọn èrò tí kò tọ̀nà jà pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run ẹ má jẹ́ kí wọ́n darí yín ẹ ní láti sọ ọkàn yín di ọ̀tun pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run ọ̀lẹ Kristẹni ò lè ní ìṣẹ́gun láéláé ẹlòmíràn ò sì lè fi ṣíbí nù yín ní gbogbo nǹkan tẹ́ ẹ ní láti mọ̀ ẹ ní láti kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run fún ara yín àmín a ní láti tako ọ̀tá jákọ́bù orí kẹrin ẹsẹ̀ keje ẹ fi ara yín sábẹ́ àṣẹ ọlọ́run ẹ dojú ìjà kọ èṣù yóò sì sá lọ kúrò lọ́dọ̀ yín báyìí ọ̀nà tó rọrùn jù láti dojú ìjà kọ èṣù ni láti tẹríba fún ọlọ́run a sì máa túbọ̀ sọ̀rọ̀ sí nípa ìyẹn nínú ìkan nínú àwọn ìwàásù yòókù ó yanilẹ́nu bí ìgbọràn lásán ṣe lágbára tó <laughs> ẹ ṣáà kàn ṣe é tó bá jẹ́ nǹkan tọ́lọ́run sọ nìyẹn nígbà náà ẹ ṣe é nítorí pé kì í ṣe àṣìṣe kò sì lè yí ọkàn rẹ̀ padà tí ọlọ́run bá sì sọ pé ṣe léyìí kò sì gba ìbùkún ṣe léyìí kò sì gba ègún nígbà náà yẹ kẹ́ ẹ mọ̀ dájúdájú pé bó ṣe máa ṣẹlẹ̀ gan nìyẹn ẹ ò ní láti jẹ́ onímọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì láti ní òye eléyìí mo fi ìyè àti kú síwájú rẹ tó bá sì jẹ́ pé ò mẹ́lẹ́yìí tó yẹ kẹ́ ẹ yàn ẹ yan ìyè tó bá jẹ́ pé ò lè ronú eléyìí tẹ́ ẹ fẹ́ nínú méjèèjì ẹ̀yàn ìyè kí ìwọ àti irú ọmọ rẹ ámà kì í ṣe ẹ̀yin nìkan ni ẹ̀ ń ṣe ìpinnu fún o kí ìwọ àti irú ọmọ rẹ léyè kẹ́sì lé ní ayé gidi àwọn ìpinnu tí mo ti ṣe ti nípa lórí àwọn ọmọ mi ó sì ní ipa lórí àwọn ọmọ ọmọ mi pẹ̀lú ìrètí àti àdúrà ó nípa lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíràn àwọn yẹn náà sì nípa lórí àwọn ẹlòmíràn. ọ̀nà tí a fi ń wàásù ìyìn rere sì rèé láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. èṣù ò sì lè dá dúró kò tí ì ṣeé ṣe fún kò sì ní í ṣeé ṣe fún láéláé. ó lágbára jù láti ní ìdádúró ó bẹ̀rẹ̀ pẹ̀lú ọkùnrin kan. mátí orí kẹrìndínlógún ẹsẹ̀ kọkànlélógún jésù ni àpẹẹrẹ wa tó dára jùlọ. ó bá èṣù wí ó dojú ìjà kọ èṣù tó bá sì nílò láti ṣe é kí ló wá dé tí àwa ò fi nílò láti ṣe kò ní láti ṣe nínú àkúnlẹ̀bọ rẹ̀ ṣùgbọ́n nínú ẹ̀dá ènìyàn rẹ̀ ó wá gẹ́gẹ́ bí àpẹẹrẹ fún wa ó sì dojú ìjà kọ ọ̀tá Jésù lo àkókò níbí láti fi hàn wá bí ó ṣe yẹ kí a gbé jíjẹ́ ọmọlẹ́yìn túmọ̀ sí kíkó ara ẹni níjànú láti hùwà bí ẹlòmíràn. Mátíù orí kẹrìndínlógún ẹsẹ̀ kẹtàlélógún ó dáa báyìí bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kọkànlélógún ó ní láti ìgbà náà lọ ni jésù ti bẹ̀rẹ̀ sí máa fi àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé dandan ni kí òun lọ sí jerúsálẹ́mù kí òun jìyà púpọ̀ lọ́wọ́ àwọn àgbà àti àwọn olórí àlùfáà àti àwọn amòfin àti pé kí wọ́n pa òun <laughs> ṣùgbọ́n ní ọjọ́ kẹta ó jí òun dìde torí náà ó ní ìtàkùrọ̀sọ kékeré pẹ̀lú àwọn ọmọlẹ́yìn rẹ̀ ó jókòó ó ní ìpàdé ráńpẹ́ ẹ̀yin èèyàn àsìkò tí mò ń gbìyànjú láti sọ fún yín nípa rẹ̀ ti dé mò ń lọ sí jerúsálẹ́mù wọ́n máa nà mí dáadáa níbẹ̀ wọ́n á pa mí wọ́n sì kàn mí mọ́ àgbélébùú. ṣé ẹ mọ̀ pétérù ẹ máa rò pé èsì tó dáa ni ẹsẹ̀ kejìlélógún ni pétérù bá pè é sí ẹ̀gbẹ́ kan ó bẹ̀rẹ̀ sí bá a wípé ọlọ́run má jẹ́ olúwa irú èyí kò ní ṣẹlẹ̀ sí ọ. ṣùgbọ́n jésù yí padà ó sọ fún pétérù pé kó ara rẹ kúrò níwájú mi sátánì ohun ìkọ̀sẹ̀ ni o jẹ́ fún mi ìyẹn túmọ̀ sí ohun ìkọ̀sẹ̀ àti ìdènà nítorí o kò ro nǹkan ti Ọlọ́run ti ènìyàn ni ò ń rò Jésù ní ìmọ̀ wípé Sátánì ń gbìyànjú láti lo Pétérù láti dínà àyànmọ́ rẹ̀ nítorí náà ó bá a wí lẹ́sẹ̀kẹsẹ̀ ó sì ní òní dí mi lọ́nà láti ṣe nǹkan tí Ọlọ́run fẹ́ kí n ṣe ẹ̀ẹ́mẹ́ ni àwọn ènìyàn ẹ̀ẹ̀mélòó ni sátánì ti lu ẹnìkan láti dínà yín nínú bíbá ọlọ́run rìn dáadáa tàbí kó lu ẹnìkan láti mú yín kọsẹ̀ tàbí tì yín sínú ẹ̀ṣẹ̀ tàbí sínú àwọn ìbáṣepọ̀ kọ̀ọ̀kan tí wọ́n pa yín lára tẹ́lẹ̀ kí ni ò bá ṣẹlẹ̀ tí ẹ bá ní ìgboyà láti sọ pé padà lẹ́yìn mi sátánì ẹ bá ti jí àwọn èèyàn díẹ̀ dìde tàbí ó kéré jù tí ẹ ò bá fẹ́ sọ lójú ẹnìkan ẹ kọ̀yìn sí kẹ̀sì sọ pé gbẹnu ẹ̀dákẹ́ èṣù mo fẹ́ràn pétérù kìíní orí karùn-ún ẹsẹ̀ kẹsàn-án ó jẹ́ ẹsẹ̀ bíbélì tí mo fẹ́ràn jùlọ nínú bíbélì ti amplified ó sọ pé dojú ìjà kọ èṣù ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ rẹ̀ mo fẹ́ràn ìyẹn ó túmọ̀ sí pé a ní láti gbé ìgbésí ayé ìmúrasílẹ̀ a sì ní láti jáfáfá ká tají bíbélì sọ pé jí dìde onígbàgbọ́ tó ń tòògbé ṣe gírí ẹ wà láàyè ẹ mọyì ìgbà tí bíbélì sọ pé ẹ máa ṣọ́ra kẹ́ ẹ sì máa gbàdúrà kò sọ nípa wípé kẹ́ ẹ máa ṣọ́ra fún àṣìṣe gbogbo èèyàn yòókù o. Hmm. ẹ ṣọ́ra fún èṣù tó ń gbìyànjú láti ṣiṣẹ́ nínú ayé yín ẹ jáfáfá ẹ tají ẹ ṣe gírí ní kété tẹ bá sì ṣàkíyèsí pé ó ń gbìyànjú láti lòdì sí yín tàbí dínà yín lọ́nàkọnà ẹ gbàdúrà ẹ gbàdúrà tàbí kẹ́ ẹ gba àṣẹ ẹ dojú ìjà kọ ẹ bá a wí. àwọn ọ̀nà díẹ̀ wo ni a lè gbà láti ran èṣù lọ́wọ́? <laughs> kàn bínú kẹ̀sì wà nínú ìbínú yẹn máa ṣiṣẹ́ o. Éfésù orí kẹrin ẹsẹ̀ kẹrìndínlọ́gbọ̀n àti kẹtàdínlọ́gbọ̀n. Bí ẹ bá bínú ẹ má jẹ́ kí bínú mú yín dẹ́ṣẹ̀. Báyìí ẹ ṣàkíyèsí pé kò ní kẹ́ ẹ má bínú. Ìbínú jẹ́ ìmọ̀lára kan tí a ní ó sì máa gbérí lóòrèkóòrè tí ẹnì kan ò bá hùwà sí wa dáadáa. Tàbí tí a bá ń wòye pé wọn ò hùwà sí wa dáadáa ṣùgbọ́n ó ní ẹ lè bínú kẹ̀sì má dẹ́ṣẹ̀ ìyẹn túmọ̀ sí pé kẹ́ ẹ yanjú ìbínú yín kẹ́ ẹ ṣàkóso rẹ̀ ẹ má ṣe jẹ́ kí oòrùn wọ̀ bá yín nínú ìbínú yín tàbí inú fùfú yín tàbí ìrunú yín. ìyẹn túmọ̀ sí pé tí ẹ bá ń bínú ẹ ò gbọ́dọ̀ lọ sùn lálẹ́ yìí pẹ̀lú ìbínú náà. <laughs> ẹ ẹ ó dàbí pé ẹ ti ṣí léwó àbí. ẹ ò bá ti ṣe àwa wípé ẹ ò mọ̀ lálẹ́ àná ṣùgbọ́n kì í ṣe alẹ́ òní o. ẹ má ṣe jẹ́ kí oòrùn wọ̀ bá yín nínú ìbínú. ẹsẹ̀ kẹtàdínlọ́gbọ̀n ẹ má fi ààyè gba èṣù ẹ má fi ààyè kankan gbà á. ǹjẹ́ ẹ̀ ń ran èṣù lọ́wọ́? <laughs> àbí ẹ̀ ń dojú ìjà kọ nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe sí ìbínú yẹn rèé tẹ́ ẹ bá ń bínú sí ẹnikẹ́ni tẹ́ ẹ sì ní àkókò líle láti gbàgbé rẹ̀ bóyá ó sì tọ́ sí ẹni yẹn lóòótọ́ bóyá wọ́n ṣe nǹkan tí kò tọ̀nà lóòótọ́ ẹ̀yẹ sá lọ síbì kan kẹ́ ẹ sì gbàdúrà mo rántí pé mo sọ fún Ọlọ́run nígbà kan pé mi ò ní fi yàrá yìí sílẹ̀ títí tó fi máa ràn mí lọ́wọ́ láti gbàgbé léyìí mi ò ní jáde kúrò níbí títí tó fi máa fún mi ní oore ọ̀fẹ́ láti padà síbẹ̀ yẹn kí n sì sọ̀rọ̀ sí déèfù mò ń bínú sí déèfù ni mi ò ní ṣe é àbá ẹ ní láti hùwà ipá ìwà ipá mímọ́ wà àbá gbogbo wa la mọ̀ bí a ṣe lè hu ìwà ipá o ṣùgbọ́n jẹ́ ká darí ẹ̀ síbi tó tọ̀nà ìwà ipá mímọ́ wà eléyìí tá a ní láti ní ìwà ipá la sì nílò láti fi lòdì sí gbogbo àwọn nǹkan wọ̀nyí tí wọ́n gbìyànjú láti dàwárí bòrìbò àti láti ṣàkóso wa kí wọ́n sì jí ìgbésí ayé tí Jésù kú fún wa láti ní àìnídàríjì kọ́ríntì kejì oríkejì ẹsẹ̀ kẹwàá àti kọkànlá. bí ẹ bá dáríjì ẹnikẹ́ni paul sọ pé ohunkóhun èmi náà dáríjì nítorí tí mo bá ti dáríjì ènìyàn bí nǹkan kan bá fi ìgbà kan wà tí mo ní láti dáríjì ẹnikẹ́ni mo ṣe é nítorí tiyín níwájú kristi jésù olùgbàlà báyìí ẹ wo ẹsẹ̀ kọkànlá nítorí a kò gbọ́dọ̀ gba èṣù láàyè láti lò wá nítorí a kò ṣàìmọ̀ ète rẹ̀ ó ní a ò ṣaláì ní ìmọ̀ nípa ọ̀tá ẹ mò ń sọ fún yín lálẹ́ yìí wípé tí ẹ bá ní ẹ̀mí àìnídáríjì ẹ̀ ń fún ọ̀tá ní àǹfààní ni. kò sì dá lórí bí ẹ ṣe rò pé ẹ ní ìdáláre tó. Ọlọ́run sọ fún wa pé ká má ṣe é torí náà ká yà yọ̀ǹda ara wa fún Ọlọ́run nínú ìyọ̀ǹda yẹn sì rèé a máa dojú ìjà kọ ọ̀tá láìmí kan ó kàn máa mú mi gbọ̀n ní tí mo bá ronú nípa gbogbo àwọn Kìrìsìtẹ́nì tí wọ́n ń bínú gidi àti irú àǹfààní tí ó ń fún sátánì àti bí ó ṣe ń pa ìjẹ́rìísí wa lára àti bí gbogbo àgbáyé ṣe kún fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí ayé wọn dojúrú tó sì bàjẹ́. kí ni ẹ rò pé ó máa ṣẹlẹ̀ lágbàáyé tí ìkọ̀ọ̀kan nínú wa tí à ń pe ara wa ní kìrìsìtẹ́nì bá kàn jáde sínú ayé ká sì hùwà bẹ́ẹ̀. Hey! báyìí nǹkan kan rè tí gbogbo wa lè gbá mú dáadáa sí ṣàròyé ẹ̀yìn yẹn ò kì í ṣàṣẹ o kọ́rìntì kìíní orí kẹwàá ẹsẹ̀ kẹsàn-án àti kẹwàá. ṣé mọ̀ mo pé ẹ fẹ́ràn ẹ̀kọ́ yìí ṣùgbọ́n èmi fẹ́ tẹ́ bá fẹ́ ẹ. rò pé ọ̀rọ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run ni ṣé ẹ̀ ń ran èṣù lọ́wọ́ ni tàbí ẹ̀ ń dojú ìjà kọ́. <laughs> bẹ́ẹ̀ ni kí a má ṣe dán Olúwa wò ká dán sùúrù rẹ̀ wò ká di àdánwò sí i. <laughs> mo fẹ́ràn ìyá rò wípé a ní àdánwò Ọlọ́run sọ pé ó yẹ kẹ́ ẹ jẹ́ èmi. <laughs> kẹ́ ẹ ṣe ìwádìí rẹ̀ kẹ́ ẹ sì lo inú rere rẹ̀ nílòkulò bí àwọn mìíràn nínú wọn ti dán wò tí ejò fi ṣán wọn pa. bẹ́ẹ̀ ni kí ẹ má ṣe kùn bí àwọn mìíràn nínú wọn ṣe kùn ó ń sọ̀rọ̀ nípa àwọn ọmọ Ísírẹ́lì àwọn tí a gbé kúrò lójú ọ̀nà pátápátá nípa apanirun tí ṣe ikú àpẹẹrẹ kan wà pẹ̀lú àwọn ọmọ Ísírẹ́lì níbi tó jẹ́ pé nítorí àròyé àti ìkùnsínú wọn àjàkálẹ̀ àrùn wọnú ìpàgọ́ wọn táwọn èèyàn ẹgbẹ̀rún mẹ́tàlélógún sì kú ní ọjọ́ kan lẹ́yìn náà wọ́n ní ìṣípayá kan bíbélì sì sọ pé a ti dẹ́ṣẹ̀ ìyẹn dáa àwọn èèyàn ẹgbẹ̀rún mẹ́tàlélógún parun lẹ́yìn náà wá wa ṣùgbọ́n àwa ní ọ̀rọ̀ Ọlọ́run a sì ní ìròyìn náà ṣáájú àkókò àmín mo fi ìyè àti kú síwájú rẹ ire àti ibi ẹ ní àǹfààní láti wà nínú ìbínú tàbí kẹ́ ẹ gbàgbé nípa rẹ̀ láti ní ẹ̀mí àìní ìdáríjì tàbí láti dáríjì láti ní ìkorò tàbí láti jẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ sí yín jẹ́ kí ẹ dára sí i. a ní àǹfààní láti dúpẹ́ tàbí láti kùn ká sì ṣàròyé nípa gbogbo nǹkan tí kò bá lọ bí a ṣe fẹ́. àìrìn nínú ìfẹ́ orí mi ò. Hmm. ẹ a rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn gbà nínú ẹ̀kọ́ mìíràn Mátíù orí keje sọ pé ẹ má ṣe dá ènìyàn lẹ́jọ́ kí Ọlọ́run má bàa dá ẹ̀yin náà lẹ́jọ́ nítorí irú ẹjọ́ tí ẹ bá dá ènìyàn ni Ọlọ́run yóò dá ẹ̀yin náà. Lẹ́yìn náà tẹ bá tẹ̀síwájú títí dé ẹsẹ̀ kẹfà. Ó sọ pé ẹ má ṣe fi nǹkan mímọ́ fún ajá. Mo sì gbàgbọ́ pé nǹkan mímọ́ tó ń sọ̀rọ̀ nípa jẹ́ agbára tí Ọlọ́run fún wa láti nífẹ̀ẹ́ àwọn ènìyàn. Ẹ má ṣe fi nǹkan mímọ́ fún ajá bí fi ẹsẹ̀ tẹ̀ wọ́n mọ́lẹ̀ wọn yóò sì padà bù yín ẹsẹ̀ bíbélì mìíràn rèé tó sọ wípé tí a ò bá rìn nínú ìfẹ́ tá a sì ṣèdájọ́ àwọn ẹlòmíràn wípé à ń ju nǹkan kan sí ọ̀tá tó jẹ́ nǹkan iyebíye tí Ọlọ́run ti fi fún wa ó sì máa tẹ̀ mọ́lẹ̀ yóò sì ṣílẹ̀kùn nínú ayé wa fún un láti wọlé kó sì pa wá lára. mo mọ̀ pé ẹ ní láti ronú nípa eléyìí ẹsẹ̀ bíbélì tó kẹ́yìn Jòhánù orí kẹrìnlá ọgbọ̀n ọ̀rọ̀ tí kò tọ̀nà tí a sọ ní àkókò tí kò tọ̀nà máa ń ṣí ilẹ̀kùn fún ọ̀tá. Jésù sọ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ pé n kò tún ní ohun púpọ̀ bá yín sọ mọ́. Nítorí èṣù ẹni bí nì tí iṣẹ́ aláṣẹ ayé yìí ń bọ̀ ó sọ̀rọ̀ nípa Sátánì. Báyẹ̀wò eléyìí kò ní agbára kan lórí mi, kò ní nǹkan kan papọ̀ pẹ̀lú mi, kò sí nǹkan kan nínú mi tó jẹ́ tirẹ̀, kò sì ní agbára lórí mi. sì tiẹ̀ tún lè tí mo bá kàn fa ìyẹn gùn fún yín ó ń sọ wípé èmi ò ní la ẹnu mi nínú àkókò ìdààmú yìí kí n sì fún ní ààyè sínú ayé mi tó máa wù láti ní. mo fẹ́ràn ẹsẹ̀ bíbélì yẹn ẹsẹ̀ kọkànlélọ́gbọ̀n sọ pé ṣùgbọ́n sátani ń bọ̀ ṣùgbọ́n kí ayé lè mọ̀ pé mo fẹ́ràn bàbá ni mo ṣe ń ṣe bí bàbá ti pàṣẹ fún mi àti pé mò ń ṣe nǹkan tí bàbá ti pa á láṣẹ fún mi. ìgbésẹ̀ mi wà ní àdéhùn pẹ̀lú àṣẹ rẹ̀. báyìí sátánì fọ́nu ní Lúùkù oríkẹrin ẹsẹ̀ kẹfà wípé gbogbo ìjọba ti ayé yìí ni a ti fi fún òun. ó sì ń sọ̀rọ̀ nípa ìgbà tí ádámù gbé nǹkan tí Ọlọ́run fi fún un láti ṣàkóso fún ọ̀tá nípa gbígba irọ́ rẹ̀ gbọ́ báyìí mo kàn fẹ́ sọ eléyìí fún yín ní ṣókí ọlọ́run ti fún yín ní ẹ̀mí àti irú iye ipa kan ẹ sì nílò láti ṣàkóso rẹ̀ iṣẹ́ yín ni láti ṣàkóso ara yín láti ṣàkóso ètò ìṣúná yín láti ṣàkóso àwọn nǹkan tó jẹ́ ti yín iṣẹ́ mi ni ọlọ́run ò kàn fún mi ní iṣẹ́ ìránṣẹ́ láti wà nínú rẹ̀ kí n sì gbádùn lásán ṣùgbọ́n ó fún mi ní ìkan láti ṣàkóso rẹ̀ kí n sì gba ojúṣe fún un àṣẹ gbà láì ní ojúṣe ẹ ẹ gbọ́ mi ẹ ò lè rí àṣẹ gbà láì ní ojúṣe a ò ní rí àṣẹ yìí gbà láti ọ̀dọ̀ Ọlọ́run láti lò lórí ọ̀tá àti láti ní ayé tó dára yìí tó bá jẹ́ wípé a ò ní gba ojúṣe tí ó lọ pẹ̀lú ìṣàkóso ayé wa àmín mo kàn fẹ́ sọ fún yín ní àṣálẹ́ yìí ẹ má kàn máa ṣí ilẹ̀kùn fún ọ̀tá nípa kíkàn má máa gba ojúṣe lórí ayé tiyín àti gbogbo nǹkan tí Ọlọ́run ti fi fún yín ó ti fún yín ní ìlera ṣùgbọ́n ẹ ní láti gba ojúṣe fún ìdàgbàsókè àti ṣíṣe ìtọ́jú ara yín. Àmín. Ẹ ní àṣẹ gẹ́gẹ́ bí onígbàgbọ́ nínú Jésù Kristi. Ẹ á láti kọ́ ẹ̀kọ́ láti dá èṣù mọ̀ ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ rẹ̀ nígbà yẹn ni ó máa ń gbìyànjú láti gba àyè wọ inú àwọn ayé wa ní láti múra sílẹ̀ láti dojú ìjà kọ́ pẹ̀lú agbára àti àṣẹ tí Ọlọ́run ti fi fún wa. Jákọ́bù orí kẹrin ẹsẹ̀ keje sọ wípé torí náà fi ara yín sábẹ́ àṣẹ Ọlọ́run ẹ dojú ìjà kọ èṣù ẹ dúró ṣinṣin láti dojú kọ yóò sì sá lọ kúrò lọ́dọ̀ yín. àwọn ọ̀rẹ́ àti alábàáṣiṣẹ́pọ̀ ìjọjọ ismail ló ṣe onígbọ̀wọ́ ètò tí a ṣẹ̀ṣẹ̀ ṣe tán yìí